kí ni ìròyìn wa àti pé báwo ni ìṣe wa tàti ẹ̀ là ń pè ní múnáfìkì alukóraani fi hàn wá wípé àwọn gángan lẹni tó burú jù nínú àwọn kèfèrí wọn ti jẹ́ kèfèrí pẹ̀lú ìṣe múnáfìkì ṣùgbọ́n jíjẹ́ múnáfìkì yẹn tún sọ wọ́n di èyí tó burú jù nínú ṣíṣe kèfèrí bákan náà alukóraani tó fi hàn wá gbangba ike àtúbọ̀tán àwọn amúnáfíkì tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà fi dẹ́rkìl ẹsẹ̀lì mìíràn náà gbẹ̀nu sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà òní àni wọ́n máa wà tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà ìlú fà á ló fi bá sì kìlọ̀ fún wa ọlọ́wọ́n ẹlẹ́dàá wa hàn wá létí ká sọ́ra káwa náà má lọ di múnáfíkì nítorí pé àdánwò tó lè bá mùsùlùmí lára múnáfíkì ọ̀pọ̀ ju àdánwò tó lè ṣe lọ lára kèfèrí nítorí pé múnáfíkì yóò máa ṣe àfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà máa darapọ̀ mọ́ àwọn mùsùlùmí nínú gbogbo ń tó ń ṣe tó ojúṣe wọn nínú ẹ̀sìn Islam nígbà tó sì jẹ́ pé òun kì í ṣe mùsùlùmí yóò wá lè rí wọn mú yóò lè rí wọn tàn jẹ yóò wọ́n náà láti bà tiwọn jẹ́ eléyìí tó ṣe pé kèfèrí ò lè ṣe nítorí pé kèfèrí pọ́nbélé kèfèrí tí ó jẹ́ múnáfìkì gbogbo mùsùlùmí iná ni wọ́n máa yẹra fún gbogbo wọn ni wọ́n máa ṣọ́ra fún wa nítorí pé wọ́n ti mọ̀ pé àwọn eléyìí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tá a rìn pẹ̀lú wa kò sí nǹkan tó pa wá pọ̀ pẹ̀lú wa lakum dinukum waliya din tìyín ni ẹ̀sìn yín àwa náà tiwa lẹ̀sìn wa kò sí nǹkan kan tó pa bá dérò àti ìṣẹ̀lẹ̀ àpọ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí máa ń yẹra fún gbogbo kèfèrí oríṣi yòówù ṣe kèfèrí ìbàjẹ́ kò bá jọ kan nínú àwọn ahlul kitab kò bá sì jọ kan nínú àwọn abọ́gibọ̀ pẹ̀yókù báyẹ̀ igun làwọn máa ń ṣe tàbí orò tàbí igi kan làwọn máa bọ tàbí òòṣà kan làwọn máa ń sìn ẹ̀rí pé mùsùlùmí ó yẹra fún wa gẹ́gẹ́ bá ti ṣe rí ní kọ̀pẹ́ kó dènà lọ́pọ̀lọpọ̀ àwọn àlò nínú àwọn àlò kárò jíire ẹ rí i pé àwọn ọ̀sẹ̀bọ kan wọ́n láwọn sọdún kan kọjá ọdún orò ni wọ́n ń pè é àwọn ẹni tó jẹ́ mùsùlùmí wọ́n yẹra fún wa gédégédé wọ́n dènà sí wọn tefetefe nítorí pé ojú ọ̀nà wa kọjọ́ra wọn báwo ló ti ṣe fẹ́ fi ẹni tí ń sin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá gbogbo wa tó fẹ́ fi wé ẹnìkan tó ṣe pẹ́ bọ́ ní ìṣe àti òòṣà ó lóun sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ní àsìkò tá ní ọ̀pọ̀lọpọ̀ ààyè ní ilẹ̀ Yorùbá yìí báyìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn táwọn kì í ṣe mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n láwọn ń sọdún eégún ẹ rí pé lọ́pọ̀lọpọ̀ ààyè wọ́n dínà wọ́n kọ́ dínà káwọn èèyàn lè máa lọ kún lè máa bọ̀ gẹ́gẹ́ bá ti ṣe fẹ́ kọ́dà látàrí ṣíṣe bẹ́ẹ̀ wọ́n lè di lọ láti lọ wá nǹkan tí jẹ láti lọ wá nǹkan táwọn àbí ọmọ àwọn ń gbé àṣà àwọn baba ńlá àwọn tí wọ́n ti eléegun ẹlẹ́bọ lárugẹ àṣà baba ńlá àwọn tó ní kí wọ́n má lọ wó ń jẹ àṣà baba ńlá àwọn tó ní kí wọ́n jẹ kòbókò láìṣẹ̀ àṣà baba ńlá àwọn tó ní kí wọ́n sọ ládàá láì jalè wàlà hawla wàlà quwwata illa billah ẹ̀rí pé mùsùlùmí yẹra fún wa ibi tí mùsùlùmí bá ti rí táwọn eléyìí ń péjọ tó ṣe pé àwọn kan tẹ kọ̀ǹgọ́ málù ẹnìkan lọ gbẹ́kúwọ̀ ọ àwọn kan sáré tẹ̀lé ọlọ́rẹ́kọ́rẹ́ lọ́wọ́ aládàmádà lọ́wọ́ mùsùlùmí gidi yọ̀rọ̀ ayẹra fún wa yọmọ sí a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim ẹnìkan wá ń sọ fún pé àfa lẹ́yìn o ẹ̀mẹ́gbà náà bí báyìí o àwọn kìíní ń bẹ́ẹ̀ o subhanallah ẹ̀mẹ́tọ́ máa rí i pé wọn náà aṣọ bíi táwọn ọlọ́dẹ orí wọn náà múra bíi táwọn aláìmẹ̀ẹ́dì kan wọn náà tún jọrẹ́ lọ́wọ́ à kálukú ọmọ yẹra fún wa náà ni wọ́n sì ní àṣà bàbá ńlá wọn kí ló dé tẹ̀ ń sáfẹ́ ni tí ń gbé àṣà bàbá ńlá yín lárugẹ ọmọ burúkú lẹ́yìn ẹ wá ń sáfẹ́ ni tí ń gbé àṣà bàbá ńlá yín lárugẹ àtàlí odò kan sàn lẹ́gbà kí ló ṣe gbà tó fi fẹ́ máa jẹ gbà wọ́n tún wá ní ẹgbà kẹ̀kẹ́ tún ṣẹgbà lásán ọ̀rẹ́ rẹ ni wọ́n ti rẹ́ burúkú èyí tí ó sì rẹ́ tiẹ̀ wọ́n ti kí afẹ́fẹ́ lẹ́wọ́n ti wọ̀nu àfa wọn wá nàmáyà sábà fà báyìí àfihàn yọ yàrá lọ lẹ́nu láì jalè wàlà hawla wàlà quwwata illa àwọn mùsùlùmí àwọn máa yẹra fún kèfèrí lópin ìgbà tí ìṣe kèfèrí rẹ̀ tọ́ba hàn ẹ̀rí pé mùsùlùmí ò ní darapọ̀ mọ́ wọn ní wọn ni wọ́n bọ́ ọ níbi tí ọ̀tá ìwọ náà gbẹ́bọ̀ lọ sórí ta kí ló bí ọ lọ́bẹ̀ ebi mùsùlùmí ni wọ wọ́n bọ́ wọ́n ní wọ́n lọ ń bẹ lábẹ́ ẹ̀kú ebi mùsùlùmí ni wọ wọ́n bọ́ wọ́n ní wọ́n náà bá wọn kópa nínú ọdún orò ebi mùsùlùmí ni wọ wọ́n ní wọ́n náà ọlọ́jókòó wájú ọ̀sà ọ̀nkàn kùránì ebi mùsùlùmí ni wọ. kí di mùnáfíkì ni. ẹ islamu tó ń ṣe òun rò pé dínà kó òun ó ẹ ìsìláàmù tó ń ṣe òun rò pé dínà pé kó òun gbé ẹ̀kú eégún torí táwọn bàbá àwọn ṣe kú nù ìsìláàmù tó ń ṣe kò dínà kó òun ọbọ rẹ̀ àwọn mùnàfìkì nù àwọn ìta ń pè mùnàfìkì nù nítorí pé ń ṣe lójú ayé ó sì ń ṣe ní kọ̀kọ̀ rẹ̀ ike kí àwa mùsùlùmí ká dínà púpọ̀ tí àwọn mùnàfíkì ọlọ́wọ́n bá ròyìn wọn nínú suratul munafiqun ọlọ́wọ́n ẹlẹ́dàá wa ni humul aduwwu fahdharuhum nínú ayé ẹlẹ́kẹrin ó láwọn gángan lọ́tà ẹ ṣọ́ra fún wa àwọn mùnàfíkì gángan lọ́tà ẹ ṣọ́ra fún wa síbẹ̀ ni yorùbá náà máa sọ ikpe tí kulẹ̀ ọba pa tòde ò lè pa ìyẹn ń bọ ọjẹ ń bọ ọmọ tọ́ọ̀bá dá àmọ́ pọ́tà rẹ ni oní ó tètè pọ́ nítorí pé máa fi hàn pé nǹkan ni àwọn ọmọ ẹ̀gbọ́n máa búrò kí ni tó yà wá òní sì wọ́n náà láti bẹ́ẹ̀ ni ti ṣe rí ìwọ rò pé mùsùlùmí ẹgbẹ́ rẹ nì kọ́dà tó ọmọ adúlọ́ lẹ́gbẹ̀ẹ́ ara mọ́sálásí ni tọ́ba ti jáde mí náà tẹ̀lé má ṣe kó lọ́kọ́kọ́ jí wá jí mi ìwọ ọmọ pé ni ń ṣe bẹ́ẹ̀ nítorí tó bá pé islam ọba bí àǹfààní kanjọ́ kan kó lè bá a má fòru ni ṣùgbọ́n ní pápá rẹ̀ ń sì ń bẹ pẹ̀lú àwọn ológbò ni ń bẹ pẹ̀lú àwọn olóòṣà ń bẹ pẹ̀lú àwọn ọbọ rẹ̀ ń bẹ pẹ̀lú àwọn eléégún ń bẹ pẹ̀lú àwọn olóró eléyìí ẹsẹ̀ mùsùlùmí káfìrí lásán iṣẹ́ kèfèrí rẹ̀ tún burú ju ti káfìrí tó hàn lọ. torí ẹ̀ lọ́lọ́run sọ pé innal munafiqina fi darkil asfali minan nar walan tajida lahum nasira dájúdájú àwọn munafiki inú sàlẹ̀sàlẹ̀ ọgbọn náà làwọn máa bẹ inú sàlẹ̀sàlẹ̀ ọgbọn náà jahannam inú wọn máa bẹ tó bá dijọ́ gbé ndàlùkìyàmà ọlọ́ọ̀ni ò ní rí alárànṣẹ́ kan fún wa. akramakumullah munafiki ni ọ munafiki ni ọ kí ni wọ́n ń pè munafiki gan ǹjẹ́ wọ́n pè ní munafiki ó náà ni izharu alqawli billisani aw alfi'li bí xilá fi máa fi alqalbi min alqawli wal i'tiqad. ká máa sọ ọ̀rọ̀ kan jáde lórí ahọ́n wa ká máa fara hùwà kan eléyìí tó ti kọ́ tako ti ń bẹ lẹ́mìí wa ọ̀rọ̀ tó ń sọ kìí serú rẹ̀ lọ́wọ́ lẹ́mìí rẹ̀ ìwà tó ń hù ìgbàgbọ́rú rẹ̀ ò sí lẹ́mìí rẹ̀ níjọ́ ń pè múnafìkì nù eléyìí tí yorùbá máa ń sọ pé ó fẹ̀jẹ̀ sínú ó ń tutọ́ funfun mi ò dénú mi múnafìkì nìyẹn nítorí wípé yọọ máa sọ ike ìbàdàn lọ́ọ́ mà ọ̀ọ́mà láìpo mùnáfìkì nìyẹn sọ̀túnṣọ̀sì má bàbí ká jẹ́ nìyẹn alágàbàǹgẹ̀lẹ̀ mùnáfìkì nìyẹn olùjọ́díjẹ́sọ̀ mùnáfìkì nìyẹn ọ̀fẹ́ dàmbì ọ̀fẹ́ dàmbì njọ́ ń pè ní mùnáfìkì nìyẹn gbọ́dọ̀ yìí ti wà ṣáájú kó tó di pé ìsìláàmù dé nígbà tí islam dé òun ló gbé aṣọ tuntun wọ ìtumọ̀ rẹ̀ ó ní kéèyàn máa ṣàfihàn Islam nígbà tó ṣe pé ìṣekèfèrí ló wà nínú rẹ̀ nítorí fi hàn wá làwa lè rí nítorí bá sọ fún wa làwa lè mà ó fi hàn wá pé mùsùlùmí ni ọ́ ṣùgbọ́n ní pàápàá kèfèrí ni ọ́ nítorí wọ́n pè ní mùnàfíkì nìyà o kọ́lọ́ ẹlẹ́dàá wa kó dákun kó ṣọ́ wa o ọlọ́run dákun là wá o má ṣe wá ní mùnáfìkì ọlọ́run ẹlẹ́dàá wa nítorí bíburú wa mùnáfìkì nítorí bí ó ti ṣe dá tó ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó sọ odidi súra kalẹ̀ nínú alukur'an ó ń jẹ́ súratul munafiqun súra àwọn mùnáfìkì ọlọ́run ẹlẹ́dàá wa nínú àwọn súra míì ó tú àṣírí mùnáfìkì débi pé orúkọ àwọn lókùtì ọ̀dà gẹ́gẹ́ bó ti ti wá nínú súrọ́tì tọ́wùbà ìtú àṣírí ti pọ̀ jù débi pé ẹni tó bá lóye nínú àwọn sàhábà yóò sì máa mọ̀ pé làgbàjà yìí tàmẹ́dọ̀ yìí dóòlà yìí lọ́lọ́run bá wù. akramakumullah nínú tọ́ka jù nínú ìròyìn àwọn mùnáfìkì tí wọ́n fi ń jẹ́ mùnáfìkì ọ̀nà nínú tọ́sọ mùnáfìkì di mùnáfìkì ọ̀nà pípa nítorí pé tí ọba jẹ́rọ́ kí ló dé tí n ti ń bẹ lórí ahọ́n rẹ ṣe yàtọ̀ sí ti ń bẹ lọ́kàn rẹ kí ló dé ní tí n tó ń hù níwà ó ṣe yàtọ̀ sí tó gbàgbọ́ torí rẹ múnáfìkì kò lè jẹ́ múnáfìkì láyé yìí àfi kó jókòó nítorí pé irọ́ náà ni kọjá pọ́tọ̀ ni tí mo ń sọ ọ̀tọ̀ ni tí ń bẹ lẹ́mìí mi ọ̀tọ̀ ni tí mo ń ṣe ọ̀tọ̀ ni tí mo gbàgbọ́ irọ́ ni ń jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ lọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ni ló ṣe ń sọ nípa àwọn múnáfìkì wọ́n ní walahum adhabun alimun bima kanu yakdhibun ìyà ẹlẹ́tẹ̀ eléèrò ọjà wọn nítorí irọ́ tí wọ́n ń pa nítorí irọ́ tí wọ́n ń pa ẹ lè ya múnáfìkì pẹ̀lú rọ́ nítorí pé ọ̀kan nínú tọ́sọ̀ di múnáfìkì náà ní irọ́ pípa ọlọ́run ẹlẹ́dàá wa ó tún ní idha ja'aka al-munafiqun qalu nashhadu innaka la rasulullah wallahu ya'lamu innaka wallahu yashhadu innal munafiqina lakadibun ọlọ́ni táwọn munafiki bá wá bọ́ ìrẹ́ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n ní àwa jẹ́rìí ipe dájúdájú ìránṣẹ́ ọlọ́ọ̀ni wa muhammad ọlọ́run ti mà tẹ́lẹ̀ náà lámàdájú pé ìránṣẹ́ òní ọ̀ síbò náà lọ́ ránṣẹ́ ọlọ́run tí wọ́n á jẹ́rìí ipe dájúdájú òpùrọ́ làwọn munafiki dájúdájú òpùrọ́ làwọn munafiki torí rẹ̀ munafiki ìtẹ́lẹ̀ ìwà rẹ̀ eléyìí tí ìwà rẹ̀ dúró lé lórí òun náà ní irọ́ tí ọba ti purọ́ ma ó súnmọ́ pé yóò fi wa munafiki sílẹ̀ torí ẹ̀ mùnáfìkì àti wọ́n jẹ́ ẹ̀gbọ́n àti àbúrò iná ní lọ́jẹ́ sí mùnáfìkì nǹkan kejì nínú ìwà burúkú tí ń bẹ lọ́dọ̀ di òun náà ní ìyàtọ̀ àti tí ń bẹ láàrin òde àti inú rẹ̀ òde mùnáfìkì kọjọ inú mùnáfìkì inú mùnáfìkì yapa sí òde mùnáfìkì àtakò ń bẹ láàrin pàápàá ẹni tá à ń pè ní mùnáfìkì nítorí pé ìyá ọjọ́ bàbá ni bàbá ọjọ́ ya ètí ń sọ lẹ́nu ọ̀tàkù ti ń bẹ nínú rẹ̀ ètí ń hù níwà ọ̀tàkù ń tọ́gbàgbọ́. ó náà lè bá wa sí mọ́ṣáláṣí o kó náà máa ṣe allahu akbar kó máa parí pẹ̀lú asalaamu alaykum ṣùgbọ́n ní pàápàá yóò máa wò pé kásá ṣe léyìí ni kó wọn má bàa ṣe olúwa rẹ̀ mú kó wọn má bàa lọ mọ olúwa rẹ̀ ti ṣe rí lódodo pé kèfèrí lolúwa rẹ̀ tírù wọn bá ti kó mọ́ṣáláṣí tàbí kó mọ́ṣáláṣí ọ̀nbẹ nínú ẹni tí padà sílé tó tún lọ kọ́kọ́ forí balẹ̀ fún òòsà rẹ̀ ọ̀nbẹ nínú wọn ẹni tí ó tún pe àwọn ọmọ ẹlẹgbẹ́ olóògbóni tí wọ́n jọ ń ṣe ẹ má mikàn ẹ má fòyà òun bẹ lẹ́yìn yín bí òkè òun ò lè yà yín bí tí wulẹ̀ ó kéré ma ẹ má jẹ́ kí ó pé ròyìn tí wọ́n fún yín pa kó ń bá wọn lọ mọ́ṣáláṣí kó máa mú yín lérò pé òun sí pẹ̀lú yín òun ṣe àwọn èèyàn tá a wà <laughs> wàá gbà lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tẹ́lifí kì í mú yàn kó sì yàn mú kì í mú yàn kéèyàn ọ̀sá ma lọ́wọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yìí kò sí sàn jẹ kò sí bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ́ṣẹ́ téèyàn farapamọ́ títí tí ó farapamọ́ fọlọ́ ọlọ́ni wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin ọmọ nbẹ nínú àwọn èèyàn àwọn ẹni tí máa jánu fánu sọ yìí pé àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn tún gba ọjọ́ kan ìgbọ́ ọlọ́ni wọn ṣe mú mi ni o òde wọn tako inú wa nínú ròyìn mùnáfíkínù pé àti òde àti inú wa kọjọra wọn bí mùnáfíkì ti ṣe rí nù. ní ẹ̀yìn ọ̀rẹ́ yìí àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà Islam wọ́n máa ń pe mùnáfíkì ní azendiq azendiq àti mùnáfík nǹkan kan náà ní méjèèjì zendiq àti mùnáfík nǹkan kan náà ní méjèèjì ọ̀nà ẹlẹ́ni tó gbàgbọ́ lóde dá ìgbàgbọ́ ń bẹ nù rẹ̀ ẹni tó ń ṣàfihàn islam àmọ́ tó ṣe pé pàápàá rẹ̀ kèfèrí ni ọ̀nà ni zendik bẹ́ẹ̀ náà ni munafiki ẹ̀rí ìwà munafiki oríṣi ọ̀nà méjì ló pín sí o ṣíṣe munafiki eléyìí tó kéré ẹlẹ́ẹ̀kejì ni ṣíṣe munafiki eléyìí tó tóbi ṣíṣe munafiki eléyìí tó kéré ìwọ náà gbìyànjú láti yẹra rẹ wò ǹjẹ́ wàá bọ́ lọ́wọ́ rẹ̀ bí eléyìí ó burú jáwé bá lò máa bó tilẹ̀ jẹ́ pé kéésù ni wọ́n sọ nípa rẹ̀ ikọ́ sọ ní di kèfèrí tí ó sì ṣe sábàbí kéèyàn wọná kọ́ máa bẹ nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun ná ṣùgbọ́n náà léwu torí pé ojú ọ̀nà ni eléyìí tí wọ́n máa tọ̀ láti di mùnáfìkì ńlá eléyìí tó ṣe pé yọ́n máa bẹ nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun ná sọ́ra fún yẹra fún jìnnà sí nítorí kó lè bá a sórí rẹ̀ ọ̀wá رضي الله عنه قال النبي محمد صلى الله عليه وآله وسلم هنا آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان رواه البخاري ومسلم النبي صلى الله عليه وآله وسلم هنا أقرأ منافق متى àmì mùnàfíkì tá ما داوم máa dá wọn mà mẹ́ta ni ẹlẹ́kejì tó bá sàdéhùn yọ yẹ náà ni ẹlẹ́kẹta tó bá fọkàn tán yọ jàǹbá náà ni alimami Bukhari àti Muslim ló gbé jáde ó tún wá nínú ẹgbàá wọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ Abdullahi ibn Amr ibn al-Aws radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa sallam wọ́n ní arba'un man kunna fi khalisa àwọn àwọn wà mẹ́rin kan wà ẹnikẹ́ni tí àwọn wà mẹ́rẹ̀ẹ̀rin yìí tọ́mátìlé ń bẹ lára rẹ̀ onítọ̀hún yóò di ojúlówó mùnáfìkì àwọn àwà mẹ́rin kan wà tó ṣe pé tí àwọn àwà mẹ́rin yìí tọ́mátìlé ń bẹ lára èèyàn onítọ̀hún yóò di ojúlówó mùnáfìkì wa man kana fihi khuslatun minha kanat fihi khuslatun kanat fihi khuslatun min an-nifaqi ẹnikẹ́ni tí ọ̀kan nínú àwọn àwà yìí. tó bá sì ń bẹ lára rẹ̀ á sọ pé ọ̀kan nínú wa mùnáfìkì ń bẹ lára rẹ̀ kò ní bọ́ lára rẹ̀ títí tí wọn náà fi bọ́ lára wà burúkú yẹn àwọn wà mẹ́rẹ̀ẹ̀rin náà àwọn náà ni ìdátúmínà kọ́ọ̀n tó ń bá fọkàn tán yọ jàǹbá tó bá yọ jàǹbá wàyí la hajjatakadà tó bá ti sọ̀rọ̀ yọ parọ́ náà ni tó bá sọ̀rọ̀ yọ parọ́. ẹlẹ́kẹta wọ̀nyídà ẹ̀hẹ́dẹ̀ ọ̀dẹ̀ tọ́ba bá wọn kẹ́ dámájẹ̀mú yọ jàǹbá wọn tọ́ba file bá wọn dámájẹ̀mú yọ jàǹbá wọn ẹlẹ́kẹrin wọ̀nyídà ọ̀họ́ sọmọfẹ́jọ́ tọ́ba bá yẹn jà yóò wú apò kíì tọ́ba file bá yẹn jà yóò sì pò kíì àwọn wàyí àti mẹ́ta àkọ́kọ́ àti ti gbẹ̀yìn á pé wọ́n wọnú ara wọn mẹ́ta àtàlákọ̀ọ́kọ́ wọnú mẹ́rin ti gbẹ̀yìn ọ̀kan tí wọ́n á kún àwọn àwà wọ̀nyí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká jìnà sí wọn ká sọ̀ra fún wọn ká sọ ìwà wò ká gbìyànjú láti mẹ́sẹ̀ jẹ́ ni tó ṣe pé yóò gbé àwọn àwà burúkú ìwọ gẹ́gẹ́ bí ẹ̀wù yóò fi wá padà di mùnáfìkì alákọ̀ọ́kọ́ òun náà ni ká parọ́ bá a bá sọ̀rọ̀ ìwà burúkú já ilé léyìí irọ́ pípa ó ti gbé aṣọ wọ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́rùn débi wípé òǹkà alára tó bá ṣèṣì sódodo yóò sì fi eyín rẹ gé ahọ́n rẹ jẹ kí ló dé tó ṣàṣìṣe tó sódodo lónìí nítorí pé irọ́ la ní ọmọ apá irọ́ ni wọ́n wà fún subhanallah irọ́ ìtanisá òǹkà alára ọmọ ike ìyàwó ti kórìíra òun àwọn ọmọ wọn ò ọ̀rẹ́ jìnnà sóun gbogbo wọn rò ń torí nǹkan kan kọ́ bí ti rọ irọ́ yìí ti pọ̀ jù àbà irọ́ yìí ti pọ̀ jù bàbá òkúrọ́ irọ́ lẹ̀ fi ń jẹ irọ́ lẹ̀ fi ń mí ẹni irọ́ orí rẹ̀ lẹ́yìn dúró lé ọ̀dájú pé ìwà kan nínú àwọn ti dúró sára yín gbanabi ṣe sọ ni pé rẹ̀ bọ́ba sọ̀rọ̀ yọ pààrọ̀ náà ni subhanallahi alazim ìyẹn ni pé wọn ká òdodo máa lẹ́nu rí bọ́ba sá ti yanu tọ́bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ fòwú títí irọ́ náà ni wọ́n máa jáde gbẹnu ẹ̀ ẹ rí pé ìwà burúkú yìí ó gbogbo bàjẹ́ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ òpùrọ́ ni wọ́n wà láàyè òpùrọ́ gidi tó bá ti lè dára dé wọn ó sèrà rẹ̀ torí pé n ta ń sọ fún ọ kéésì ni wọ́n gbàgbọ́ inú ọ̀yàtọ̀ sóde wọ́n kàn máa sọ tí ń sọ kó lè bá rọ́nà lọ kó lè bá tàn kó tì ọ sí free pàtí ọba ti da free tọ́yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ ọba lè ṣubú ṣubú yọ máa fi ọ̀rẹ́ ẹnì pé mo lò ó fún ni ìyèmí dé sànà wọn bí mi mo gbọ́n nú mo gbọ́n lóde ni ókè irọ́ lọ gbọ́n irọ́ lọ gbọ́n nítorí àwọn ò ṣe fún ọ látàrí irọ́ ó pò ṣeun. ó rí pẹ́ẹ́nìkan ọ̀gọ́jú ọ tó ti pé rọ́ọ̀lù ń gbé ká àìsọ̀rọ̀ rẹ̀ láìparọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wà ìdá tómìnà kọ́ọ̀n tí wọ́n bá fọkàn tán yọ jàǹbá náà ní àìfọkàn tán káwọn ẹni tí rí wọn gọ wàláì wọn gọ àwọn náà gbà fọlọ ni àwọn sọ tó ọba tiẹ̀ jàǹbá àwọn àwọn fọ ọtí kóòtù ọlọ́run ọlọ́run ọba yọ ọlájà ńgbọ́ ti jọ pé ndàlùkìyàmù sẹ́mi kébi ọ̀pọ̀lọpọ̀ ti dé pẹ̀lú àwọn tí ń bá a ṣe nù torí wọ́n mọ̀ pé lóòótọ́ ẹ mọ̀ lóòótọ́ náà ló ilé tá a fẹ́ aládé páálí márùn lára ah, ẹni ń náà ni níta bá sì pé náà ló lè gbọ́ ló lè gbà ọ̀dọ̀ ilé ló wọ́n ń ta èso aládé ó ní ẹgbẹ̀rún márùn márùn ni àbálọ àbábọ̀ arípéso aládé kò tẹ́gbẹ̀rún méjì ìwọ sì gba ẹgbẹ̀rún márùn márùn nígbà wò èso aládé méjì àbọ̀ ní ọkàn lé ẹ wò jàǹbá lọ́nà ìjàmbá ń pa tó pé iye ń ta páálí èso kọ̀ọ̀kan ọgbà ìlọ́po méjì o tún lé ìjàmbá nípa iye tẹ́ ẹ fẹ́ lò o tún lé ìlọ́po méjì lẹ́rà ọyẹ kó jẹ́ kó yó kébi ọmọ pọ̀ ọmọ láéláé ọyẹ kó ti sọ̀rọ̀ pé ló lówó jù lọ. wàláhì yóò fẹ́ rí mi ẹran yóò pè lówó nítorí pé èèyàn kì í fowó ẹkún rẹ̀ owó jàǹbá kìí yóò yàn tó o bá lọ fi ráńjẹ tí wọ́n gbé kalẹ̀ barakata tó o bá jẹ́ ìwọ bọ́ wà tì nínú rẹ̀ pé ẹgbà mí ẹ̀yìn èèyàn oṣù méjìlá mọ́ wọ́n jẹ́sì bẹ́ẹ̀ ni ó lè fi jẹ́sì ọ̀ ń jẹ́ ẹlẹ́dẹ̀ jahannam nítorí pé gbogbo ètò ọ̀

five hundred thousand naira wọ́n wá ní ilé kan wọ́n fẹ́ tà lórí ta náírà ilé yẹn wọ́ọ̀tì five million naira ṣùgbọ́n owó mú ẹni tó fẹ́ tà lẹ́nu títì gangan níbẹ̀ ó ní kọ́dà wàláhì tó ń bá rẹ́ nìkan kó five hundred thousand lẹ̀ òun ọ̀tà owó halal owó alibarika ni wọ́n bá ń tó ẹ ti ń ra subhanallah ọba sì kó five hundred thousand lẹ̀ ọwọ́ àtàrà five hundred thousand ní ilé téèyàn lè padà tà ní ten million. so alibarika wọnú ẹ nítorí pé ìwọ ọ̀fẹ́ jẹ haramu mahalal halal ìwọ ọ́fíìsì orúkọ́rọ̀ rẹ ọmọ ike owó lé ayé ayé láfi sí tá a bá wá rí owó yìí lọ́nà tí ọ̀tá àtúngbọ̀ràn àlọ́ sálùkìyàmà á fowó lẹ̀ fọ́mọ owó jẹ yọ pàtìlà àwa ń gbọ̀ràn àlọ́ tí wọn ni ò ìwọ náà yẹ̀wò iṣẹ́ tó ló ń ṣe lónìí iṣẹ́ tó fi rí ṣe iṣẹ́ tó ló fi kọ́lé iṣẹ́ tó fi ra mọ́tò iṣẹ́ tó fi da kọ́sọ́rùn iṣẹ́ tó fi rán ọmọ lọ léèwé iṣẹ́ tó fi rán ọmọ lọ lékéwú iṣẹ́ tó fi tọ́jú ara tó fi tọ́jú ẹ̀bí tó ọmọ jàmbá ń bẹ̀. wàláhì sàṣeyàn ní èso ń jàmbá. bàbá wa wí tán wọn lọ aláforíjì lọ́lọ́run. aláforíjì ni ìyà burúkú tún bẹ lọ́dọ̀ rẹ̀ fáwọn ọ̀daràn bíi rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé kò sọ́nà tó lè gbà tó fi lè máa tánra rẹ dànù tó a sọ fún wa wọn tó jẹ́ pálá foríjì ni bàbá sì sẹ́nà sani ọba foríjì ẹ gbọ́rọ̀ èèyàn wa máa ma yọ máa ma fa yọ máa ma fa agbọn ọlọ́wọ́n bá ya yọ máa wá pé ẹ eh, ṣẹbi aláforíjì lọ́lọ́run bẹ́ẹ̀ ni aláforíjì ni tó rántí nídàkejì ìyá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó burú kọjá sísọ. So bó la ti fẹ́ ṣe wọn láwọn ẹlòmíì tó bá yàgbẹ́ tó bá lóògùn yàgbẹ́ tó bá ya gbogbo gbẹ́nu rẹ̀ kò lè ya jàǹbá rẹ̀ kò lè ya dànù níbi tí ìjàǹbá yìí tó ti sódó sínú rẹ̀ dé ọ̀daràn ara àwọn àwọn mùnáfìkì ni ẹ̀sìn wọn pé mùnáfìkì tó fi àìgbàgbọ́ sínú tó fi ìgbàgbọ́ hàn síta tẹ́mọ̀ pé òun tún jàǹbá ọlọ́run tí ọmọ òun jàǹbá ọlọ́run nípa pé ẹ ẹ jẹ́ kó wọn ṣe ẹ̀sìn jẹ́ náà kó wọn sọ fọ́lọ́run tẹ́gbójú ayé náà lọ́lọ́wọ́ wò ẹ̀ lọ́fẹ́ wá dénú ọkọ̀ ọ̀hún à ọlọ́ ọlọ́wọ́ bá tó ṣe é pé àlímù bi láti sọdọ̀ ọmọ gbogbo ń bẹ gbáyà kálukú wa. eléyìí i pé nínú àwọn burúkú kálukú kọ́ ẹ̀yin ló rí ó ti kó bọ́pọ̀lọpọ̀ lẹ́nu sẹ́rẹ̀ náà àmọ́ àfura àwọn kẹ́kàn náà ló lè rí jẹ náà ló lè rí àríyìn wa. àgbẹ̀ kọ́lá ọwa ndị ń dé òní ẹ̀sìn lẹ̀ òun o àbábà tún fi rí jàǹbá rẹ̀ òun náà ẹjọ́ mú kan ni ìwọ mú jàǹbá òun múrọ́ mùnàfíkì kan náà ni. bákan náà anabi alayhi wa sallam ó ní bẹ́ẹ̀ ni wa ẹlẹ́kẹta òun náà pé tí wọ́n bá fọ tí wọ́n bá fọkàn tán yọ jàǹbá ni tẹ́ bá ní kó bá yín sọ ẹyin ẹyin ẹ dákun láì sí láì sí ìbò èèpo ẹyin káàsì àfi ká adùnwó la fẹ́ rí lára apá fún èèpo ẹyin la níbi tí jàǹbá dé lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ̀yìn pamọ́ sí lọ́dọ̀ yọ pọ́n la ah, bí n bá ti ní rí nǹkan jẹ́jẹ́ ń la subhanallahi alazim àwọn àwọn àjàmbá bá ń ọlọ́run ọba ọ̀fẹ́ sábà fọkàn tán má jàmbá wọn tọba sàdéhùn má yẹ àdéhùn àwọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹlẹ́kẹ̀rin òun náà ní kí tọba jà yóò ṣe pòkì náà nù àìjà rẹ̀ láì ṣe pòkì kí ni wọ́n ń pè ní ṣíṣe pòkì onínàníkan ọmọ abẹ́ nìkan jà ọ̀rọ̀ tí ò tọrọ ẹ máa ṣe ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi a ó ti ti dọ̀rọ̀ ọ̀lẹ̀ tó báyìí ìṣepò kínu. kí là ń sọ lọ kí là ń sọ bọ̀ kò ní dáa fún bàbá rẹ gan sórí ìyá rẹ gan kò ní dáa kí là sọ lọ kí là rẹ pọ̀ kọ tí ó bu ọ èpè tí fún ọ tí fún bàbá rẹ tí wà lọdọ ó gbé pamọ́ sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ wọ́n á nítọ̀ ọmọ rẹ o ọmọ rẹ gbá bọ́ọ̀lù lu táyà ọ gbá bọ́ọ̀lù lu gíláàsì mọ́tò wa ẹ dákun ẹ máa kíyè sáwọn ọmọ yìí torí ijọ́ tí wọ́n bá gba tí wọ́n fọ́ gíláàsì mọ́tò ẹ dákun ṣé nàṣí àtúburú àṣewọ ọfẹ wú ọ̀rọ̀ ni wọ́n lẹ́ bàbá mọ́tò bàbá tọrọ amọ́tò tẹ́nìkan ọ̀rá rú ẹ̀rí olórí ibú ẹ̀dá ah, àsìkò fọ́ọ̀mù kórì ibú tí bàbá rẹ̀ ṣe kú náà nù. la ilaha illallah ẹ̀dá kò kí la sọ kí la kí lọ sọ yóò ti wá sọ àsọ nsán tọrọ kí la ń sọ kí lọ sọ yóò máa bí àwọn ètè kalẹ̀ kanṣu kanṣu lórí kí ìfẹ́kọ̀ kí ìnú jàmá bọ́rọ̀ bá ti ṣe máa ni mùsùlùmí ọ̀sọ́ mùsùlùmí ti ṣe lépè mùsùlùmí èsè léèbù mùsùlùmí èsè afẹnujá géètì mùsùlùmí èsè ńsọkúsọ èsè alásọgbanu gbọ́rọ̀ bá ti ṣe má ni mùsùlùmí máa sọ nítorí gbọ́rọ̀ tá à ń sọ náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti kìlọ̀ fún wa ń parí ó ní ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ láyé yìí màlẹ́kà méjì ń bẹ ti ń kọ́ wa inna alaykum la hafizin kiraman كاتبين يعلمون ما تفعلون الله ní àwọn olùsọ ń bẹ pẹ̀lú yín o àwọn يوم alápọ̀nlé ni o wọ́n mọ gbogbo ń tẹ̀sí o torí ẹ̀ mùsùlùmí à lọ́wọ́ pé kò sí gbogbo eléyìí ìsọkúsọ wo lọ́ọ́ máa sọ tẹ́lómi ọ̀rọ̀ ọmọ gáràjì onígbẹ́lẹ́nu rẹ tó tẹ́lómi wàláyé ẹlòmíì mọ ọ̀rọ̀ ọmọ gáràjì sọ tó lè wọlé àmọ́ torí Islam ọ̀ka lẹ́nu ọ̀ka lẹ́nu kò. ọlọ́lá hàn má sọ̀sọ́kùsọ dáadáa ni ọmọ sọ wàhálà ìlẹ́lómi ìdíje yẹn àríjá ẹ̀rí o. àwọn bá pé bí ti ṣe jákùn ni tọ́ka máa sọ tó wù ọ́ ní gbogbo yẹn náà rí ọmọ pé ó tún lọ sí ọ kọ. ló máa ń tún yẹn ṣe tí yẹn bá ti bọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ni wọ́n máa jákùn tí wọ́n máa sọ̀rọ̀ bí ẹni tó ṣe pé sọ ọ̀rọ̀ ẹnu nísìn ẹ mọ̀ fọ́mọ èèyàn ìwọ máa sọ̀rọ̀ bí ẹni tó ṣe pé kọ̀ lẹ́kọ̀ọ́ torí ń tọ́tọ́ bá ti dọ́ ọ̀rọ̀ sọ pé ń sọ ẹ kàn sí mí gbọ́ ni à màlẹ́kà ti kọ̀ ṣèbí láyé ń bí ni ayé ń bí ló ti lè máa jiyàn pé ń sọ kí lọ fẹ́ sọ fọlọ́ inú ìwé sẹ́ẹ̀rẹ́ tí yóò máa sọ́ńdọ̀ gbẹ̀ndẹ̀ al-qiyama mali hadha al-kitab لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا èyàn máa sọ pé kí ló ṣe irú ìwé yìí irú ìwé abàmì wo lélẹ́yìí àti ètò kéré àti ètò tóbi nínú tá a gbélé ayé ṣe gbogbo ẹ̀ lọ́kọ́ọ́lẹ̀ yìí oníkálukú ọba tó gbélé ayé ṣe lákọ́ọ́lẹ̀ olùwà ẹlẹ́dàá wa kì í ṣàbòsí sẹ́nì kankan tá a bá parọ́ láyé láti fi kọ́va ìsọkúsọ tá a sọ irọ́ wò lá pa fọlọ́ tó bá dijọ́ gbé ndàlù kìyàm. torí ẹ àwọn wáyé alimami nawawi rahimahullah wọn láti rá àwọn mùsùlùmí gidi kọ́dà nínú àwọn aṣíwájú ẹni tó ṣe pé ó hurú àwọn àwàyí rí ẹni tó ṣe pé akárò àwọn àwàyí náà má lọ́wọ́ wọ́n sì jẹ́ mùsùlùmí gidi tá a ṣe iyèméjì nípa ìsìláàmù wa ṣé àwọn àwà tí wọ́n wá hù yìí bí irọ́ pípa bí àìpádéhùn bí ìjàmbá ṣíṣe bí sísọ̀rọ̀ pòkì ṣé gbogbo eléyìí sọ àwọn náà di mùnásìkì àbí báwo nítorí pé a rí i pé àwọn ọmọ ìyá ànábì Yusuf aleyhi salam tí wọ́n mú ànábì Yusuf náà lọ sọ sínú kànga kò sí kan nínú àwọn àwàyí tí ò pè sọ́wọ́ wọn nítorí pé wọ́n parọ́ wọ́n parọ́ fún bàbá wọn ìpè kòkò lọ́jọ́ Yusuf nígbà tó ṣe pé àwọn ni wọ́n máa ń mà tí wọ́n sọ ànábì Yusuf aleyhi salam sínú kànga àwọn ọmọ yìí wọ́n yí àdéhùn torí àdéhùn tí wọ́n bá bàbá wọn ṣe òun náà ní pé ọmọ yìí báyìí gbogbo bí tá a bá wà iná lájọ ọmọ wà àníjọ wà ń bi táwọ sí nítorí kí kòkò ọmọ bàjẹ́ wọ́n yí àdéhùn wọ́n jàǹbá bàbá wọn. bá a ṣe mú lọ láyọ̀ láàmú bọ̀ lálàáfíà wọ́n jàǹbá àwọn ni wọ́n padà délé Yusuf ọba wọn wálé o bákan náà wọ́n tún sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pòkì torí ọ̀rọ̀ sọ òun náà ni wọ́n sọ pé bàbá àwọn yìí báyìí àwọn ọmọ ti ń dà láàmú ó ti gbọ́rọ̀ ọmọ yìí kí ló má ṣe kòkì bàbá yín náà odidi anabi ọlọ náà lẹ ń gbanú sí báwọn ah bẹ́ẹ̀ bá bímọ méjì ó súnmọ́ náà kẹ fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ tó ń tikọ́ mọ yín làwọn méjèèjì bàbá yóò sì gbé hàn ó tún gbé pamọ́ ni àwọn tó ṣe ìwádìí fínífíní wọn fi rí i pé bàbá àwọn ka eléyìí fún ju àwọn lọ gbogbo ẹ̀ ló pé sọ́wọ́ wọn ṣé mùnàfíkì náà wàhálà wọn náà gbàdá ti mọ pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ anabi Yakubu yìí tọjá bàbá anabi Yusuf ni wọn ti já anabi ọlọ torí alimami Nawawi rahimahullah wọn ní ẹni tá a bá rí i pé ń hurú wa yìí tó sì jẹ́ mùnàfíkì à tó sì jẹ́ mùsùlùmí gidi à ní pé ní mùnàfíkì nínú òfin ẹ̀sìn Islam à pé ní mùnàfíkì sẹ́ni tó bá hurú wa sí mùsùlùmí gidi ni. àmọ́ ọ̀rọ̀ tí ń bá yín sọ irọ́ ni ẹ wàá sọ pé bóòlù ti jẹ́ mùnáfìkì sí mi báyìí mo rò pé yé wa a ní sọ pé bóòlù ti jẹ́ mùnáfìkì nínú ìsìláàmù báyìí ọba yín sàdéhùn ọyẹ bóòlù ti jẹ́ mùnáfìkì sí mi báyìí ìdí abájọ a bó sàdéhùn fún mi kí ló dé yẹ ọjà ń bá yín bóòlù ti jẹ́ mùnáfìkì báyìí àbọ̀ mo ti jẹ́ mùnáfìkì ọjà ń bá mi nìyí. ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ òtún èsì ti ń fọ̀ abá òun ló ti dáyà múnáfìkì báyìí àbọ̀ òun ti dá múnáfìkì kí là ń sọ kí ni wọ́n sọ. àhà á dàdúró ntí jọ ń láàrin ìwọ àti òun kì ṣe pé àgbè sábẹ́ àti ẹ̀sìn Islam pé nínú Islam o múnáfìkì ni wọ́n ti ọ̀wọ́ náà tí wọ́n máa bẹ nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà. sọ Al-Imam An-Nawawi rahimahullah wọ́n ní bẹ́ẹ̀ láti ṣe wọ́n léléyìí ó tún dá lórí ẹni tó ṣe pé ẹ̀ẹ̀kan láàrin iná nírọ́ máa wọnú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ẹ̀kan láàrin ìní ìpàdé hùn ẹ̀ẹ̀kan láàrin ló máa ń jàǹbá ẹ̀ẹ̀kan láàrin ló máa ń ṣe pòkì yàtọ̀ sẹ́ni tó ṣe pé gbogbo gbà torí ẹ̀ ni al-Imam àwọn sọ yìí pé àríkpá nàbí sọ pé ìdá ìdá ìdá ìdá ìdá ló síwájú ọ̀kọ̀ọ̀kan ìdá haddatha kadhaba tó bá sọ̀rọ̀ yóò parọ́ náà ni eléyìí túmọ̀ sí atakrar wal istimrar ṣé àṣetúnṣe àti gbogbo ìgbà ni ẹni tó bá ti di àṣetúnṣe àti gbogbo ìgbà tìlí ń hurú àwọn àwà òun láti sọ pé di pọ́nbélé lábẹ́ àti ẹ̀sìn Islam kò lè sọ̀rọ̀ kọ́ mọ́ parọ́ kò lè sàdé nǹkan mọ́ yẹ wọn ò lè fọkàntọ́ kọ́ mọ́ jàǹbá kò lè sà kọ́ mọ́ sèpò kí múnáfìkì lélẹ́yìn kọ́lọ̀ ń dákun kọ́lọ̀ àwọn bẹ̀ nínú wa múnáfìkì eléyìí tó ti ọ̀ràn yẹn kíkẹ́ ká dínà sí ó náà ní kí jihadi ó dé jíjagun sójú ọ̀nà ọlọ́run kó lè bàjẹ́ kọ́rọ̀ ọlọ́run ọba ní ọ̀gá jù kéèyàn wá túlẹ̀ kéèyàn sá lọ́jọ́ ogun kọ́ ọmọ wa pé mẹ́tàmẹ́ta làá máa kíkanjú làá máa kíkanjú lójú ìjà ọlọ́mọdé wọ́n yìí sá lójú ogun Islam Islam ẹjọ́ kájí ó yé wa àwọn ìjà pẹ̀lú ogun àìjagun jihad pẹ̀lú ogun àfẹ́ẹ̀rí. àfọ̀sẹ́ tọ́wọ́ àti nkankan kan mọ́rùn tó sọ àwọn nǹkan kan kọ́ tó tún lọ ti di àwọn nkankan kan sísàlẹ̀ ẹkùn rẹ yàtọ̀ sẹ́bà rárá nínú ẹ̀sìn Islam tọ́wọ́ bá jagun wàá jagun pẹ̀lú ìmánì rẹ láti dáàbò bo ìmánì rẹ wàá sì gbára lé Ọlọ́run ọba wa kíkọ́ ràn wá sí kọ́ran wa lọ lórí ọ̀tá wa kó fún wa ń ṣẹ́gun lórí wọn. mùsùlùmí ètò ojú ogun kọ́sá wàyí o tókun bá tiẹ̀ wá ká mùsùlùmí má lé nínú òfin ọlọ́run ogun yẹn ti di ọ̀ràn yẹn lórí gbogbo akétajà atakọ atabo gbogbo wa la gbọ́dọ̀ jà tókun bá fi lè ká wa má lé ọwọ́ atúlẹ̀ ọwọ́ àṣà wọn asọ̀pá kọ́ni ní ọ́ ó ní agbára kọjá sísọ ó fi hàn ní ìjọ tí àlèyàn fagbára hàn gbọ́dọ̀ à ń sá lọ ọ̀hún á nítorí pé mọ̀jà mọ̀sá ńwọ́n lẹ̀ bàbá àsáǹsà nínú ẹ̀sìn Islam wọn kì í sá sá lọ bó torí ẹ̀ ló ṣe wá nù kẹ̀bí ìrọ̀tún mi kẹ̀bá ìrìndùnú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá onígbà sá lójú ìjà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sá torí kìí sóògùn làwọn ń lo ẹjọ́ yé wa mùsùlùmí ò sì borí ogun kan rí nítorí pé nǹkan ìjà wa ló burú jù àbí torí pàwọn la pọ̀ jù fẹ́ẹ́ mọ̀ pọ́ńtọ́ lọ́wọ́ bá sọ ni pé méjì nínú àwọn kèfèrí kẹ́nìkan ló yẹ kojú ẹ̀ fẹ́ẹ́ mọ̀ káwọn pọ̀ jù wa lọ. tí ọmọ ogun kèfèrí méjì bá dúró ọlọ́run ní mùsùlùmí kan ni kò kojú ẹ̀ ìwọ borí wọn pẹ̀lú ìmánì rẹ ni. èyí tí wọn náà ti lágbára lórí rẹ bí bani bí rọ́kẹ́tì ni wọn náà gbé tiẹ̀ lọ́wọ́ kó wọn wọ bàálù rẹ pẹ̀lú ògo wọn á ní wọn fẹẹ ṣe jihadi wọn á lọ kó nǹkan kọrùn orí kórìíre òpin ṣé jihadi lélẹyìn àbó àbí àbí ogun Ṣàngó àbógun Ọya torí ẹ mùsùlùmí mùsùlùmí gidi wọn sáfógun nínú wa múnáfìkì ni wọn gbọ́dọ̀ sá o wọn gbọ́dọ̀ sá kí ṣe pé ó tún á pé ọlọ́dá wàhálà lẹ o kò sí jihadi wọn á fẹ́ dá wàhálà lẹ. ọkàn lọ sáàrin jà ní ìsìn ọ̀hán ni hayya alal jihad ọ̀yọ̀yọ̀yà ya jihadi rẹ̀ o mo rò yé ẹ̀ẹ́dẹ́ ẹlòmíì ní ìsìn ẹ̀jẹ̀ ń gbóná burúkú ọkàn kó ó ti hamara ó ṣe kíni ọkàn bọ́ sáàrin jà ní ká máa pa wọn pátá inú ọtí ṣébi máa ni rárá o anú àdìsá sọlọ alayhi wa wọ́n ní man mata wa lam yaghzu wa lam yuhaddith nafsahu bil ghazw mata ala shu'batin min an-nifaq rawahu muslim anabi sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá kú kúrò láyé yìí tí ó jagun ó ṣe jihad ọlọ́run ò pé kó gun wá ṣẹlẹ̀ láyé rẹ̀ ó tiẹ̀ bẹ́mi rẹ̀ sọ̀rọ̀ pé àyè bá a mà <laughs> ìpèníjà ńlá nù fún gbogbo wa o ó kópa nù jihadi rí gẹ́gẹ́ bí gbogbo anúsì gbogbo akúrúntì jihadi wo lọ́sẹ̀lẹ̀ láyé wa rí a kópa nù jihadi kan àti àtúwọ́ abẹ́mi wa sọ̀rọ̀ nípalẹ̀ mọ́ àyíbá mà tí jihadi bá lójú ayé wa àwa náà kópa orí bẹ́ẹ̀ báyìí tọ́lọ̀ ń bá kọ́ pé tí jihadi lójú ayé wa pẹ̀lú àkópa tí bá anabi ló kù níjọ́ tó kù sórí ẹ̀ka kan nínú ẹ̀ka jíjẹ́ múnáfìkì Ọlọ́run lẹdàá akọta ànú wa torí ẹ nínú òfin Ọlọ́run ọba ẹlẹ́dàá wa a gbọ́dọ̀ rí gbógun dé ogun tẹ̀sìn Islam káwa sá fún bóòlù ẹsẹ mọ gbógun ẹ̀sìn Islam ẹjọ bá dé olórí àwa mùsùlùmí tí gbogbo wa gbà ló lórí yẹn ṣe kó lórí ti ń lo àwọn democracy yìí o torí pé kò sí democracy láíláí kò ní pè lọ sí di jihad mo rò pé yé wa láíláí kò ní pè lọ sí di jihad torí pé democracy túmọ̀ rẹ̀ ni pé gbogbo yín la need à ń fẹ́ kẹ́ tẹ̀ka fún wa ọba àjábọ̀ gíbọ̀ pẹ̀ ọba àjẹ́ mùsùlùmí kọ̀ọ̀kan wa tẹ̀sí ma pé jihad àwọn mùsùlùmí ló máa ń jà mùsùlùmí bá ń ṣe jihad yóò jà pẹ̀lú kèfèrí ìdí táwọn fi máa ń jagun jihad òun náà ní kó lè bá àjẹ́ pé gbólóńtọ́ lọ́nlọ́ ga jù kí gbólóhùn ọlọ́run ẹ̀sìn ọlọ́run kó ga ju gbogbo nǹkan míì lọ ìtumọ̀ jihad nìyẹn tí olórí wa tó bá pè wá pé ká kópa nínú ogun tá a bá ti lè jáde àwa náà kópa ń bẹ̀ a gbọ́dọ̀ torí kójú ogun lè ká sá a gbọ́dọ̀ sá àwa náà kópa ń bẹ̀ tọ́nà bá kọ́ pé a borí alihamudulilayi a borí lẹ́ni tó lè gbérí tó bá jẹ́ pé wọ́n borí wa ni a kú ikú ẹni tó ti pọ́ lọ́wọ́ ọba yọ tẹ́wọ́ gbà torí ẹ mùsùlùmí èso afúnkù o àmọ́ kò ní lọ fira rẹ̀ sẹ́nu tírélà o kò sì ní tira rẹ̀ bọ́ sẹ́nu tírèènì o kọ́dà ọmọlanke ló kéré jù èèyàn lè gbà kẹ́ni kò tìyàn sẹ́nu rẹ̀ o sò ṣùgbọ́n tó bá jẹ́ pété ọlọ́run lọ́ọ̀bà kú òkú kú oríire nítorí pé tọ́ọ̀bà kú nítorí tọ́lọ́ ó padà kú náà eléyìí jẹ́ báwọn nínú wa múnáfìkì ó náà ní kéèyàn máa wọ̀dọ̀ àwọn ẹni tíjọba wà lọ́dọ̀ wọn ẹni tí ń ṣàkóso gbogbo kò yóò wò ó lè dì mú kó wá jẹ́ pé ńgbà tẹ́ bá wọ̀dọ̀ rẹ̀ ẹ máa yìn ẹ máa sá ẹ máa fún ẹ máa kó ìtàn àtìgbà tí kò yí ti ń bẹ kò dérú kò yí ṣe báyìí rí náà lẹni tá ẹ máa wá sọ nǹkan míì tó yàtọ̀ sí tẹ́ sọ́n bẹ́ẹ̀ ẹ máa pé kí ni olórí ibú rẹ̀ òsì tẹ́ lè sọ lọ́dọ̀ rẹ̀ tó wọ́ jáde olórí ibú ìmọ̀tọ́ba tó lórí ibú rí sè ẹ ti sọ́rú ẹ̀ lọ́dọ̀ rẹ̀ kó lórí ibú ọwọ́ ara rẹ̀ mọ́ wá rí òkúkú níjọba yìí ti olórí ibú tẹ́ sọ́wọ́ fún ẹ tẹ́ rí mọ́tò palẹ̀ yín má ọ̀tọ̀ ní tẹ́ sọ ńgbà tẹ́ wà lọ́dọ̀ rẹ̀ tẹ́ bá jáde ọ̀tọ̀ ní tẹ́ sọ bẹ́ẹ̀ ni ẹnìkan fi Abdullahi bin Umar رضي الله عنهما أني إنا ندخل على سلطاننا فنقول لهم خلاف ما نتكلم به إذا خرجنا من عندهم أما هو دعوان تنسي جبالي والوليو أن تنسي جبالي والولي وانت الكتاب والسنة وانت القرآن والسنة السنة tá a bá wá jáde ntọ́ yapa yàtọ̀ sí ntá a bá wọn àyìn wọn á sọ ń pa wọn lójú wọn àmọ́tàbá ti jáde á bá wọn jẹ qal Ibn Umar wa dáhùn olùmọ̀ńlá òní kunna na'udduha nifaqa rawahu al-Bukhari nítawọ̀ akarú wa ń ni pé mùnàfíkì ẹ sì rí i pé irú rẹ̀ pọ̀ bàjẹ́ ẹjẹ apẹwèrè lọkọ ìyàwó kó jẹ nàlọ kó jẹ ni o wèrè lẹ́ka kùn àmẹ́jà ìyàwó bàbá so kó lè já rọ́nà lọ subhanallah ìwà ń pè ọ̀pọ̀ láwùjọ yorùbá ìbàjẹ́ torí ẹ̀ tọ́lọ̀ gbé ọ sípò kan tí wà kankan tí ń sọ̀rọ̀ tí wọ́n ń fúru tí ń bíi àbí múmìnì àbí òye àbí sàábí mọ́tì ọ̀tún ọjẹ́ o wọ́n tọba tó jáde táwọn yọ ọba ilẹ̀ ní pé kíni pé ó fún wa gidi ní olórí ibù subhanallah <laughs> àwọn olówó rí tó láwùjọ àwọn olówó rí tó wàláhì wọ́n lọ gbowó múmi ni wọ́n tètè kiri kan ńgbọ́ bá tó nà bá jẹ pé fún ọmọ o wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ẹ má tún gbà tó ń kíni ó dàbí àwọn fámìlì tó yẹ ẹ bẹ́ẹ̀ yẹn ṣe fámìlì so wọ́n tún bẹ̀rẹ̀ sí bàjẹ́ wọ́n máa bù bẹ́ẹ̀ náà ni tọ́ba tó lùmọ̀ wọ́n fẹ́ lọ bèrè ọ̀rọ̀ ẹ̀sìn ni o wọ́n ti bù bàjẹ́ fún tó débẹ̀ ńgbà débẹ̀ ọ̀rọ̀ kan ni òye wa la ní ká wádìí bíi mọ́mìnì tọ́ba tó ti kó ń bẹ̀ sáfẹ́ ẹ ṣe ṣe kò tí a lè pé ká jókòó abẹ́rẹ́ nǹkan ṣe ẹ̀yin wá jókòó <laughs> ọ̀tọ̀ ní tí wọ́n sọ ń gbà wọn bá kó ń bẹ̀ kátó apá àwọn ọba ah, àwọn ọba wọ́n ríre mo jẹ pẹlẹ bọ́ọ̀lù àwọn náà wọ́n yà balẹ̀ ní fáìfáì pé kíni pé kíni nígbà tó bẹ̀rẹ̀ kábíyèsí o yóò bá lẹ̀ kíni kábíyèsí o pé ẹni tí ó bì yín o sí àbí ẹ̀kọ́ ni sẹ́yìn bá ti tó bá ti fi ẹsẹ̀ tó bá ti mú ẹsẹ̀ jáde lẹ́nu ọ̀nà lẹ̀kùn àfihàn rẹ̀ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ bọ̀dá yọ ọmọ wa rẹ̀ ah. kábíyèsí náà tó ti dìbò ọ̀dá yìí kò tún mọ́ rẹ̀ la ilaha ọmọ èèyàn ọ̀bẹ̀rù péjọ kan bẹ tọ́lọ̀ ó kó wa pọ̀ gbogbo ń tẹ́ sọ lẹ́yìn tọ́lọ̀ ó fi hàn torí ẹ̀ wọ́n ní wa tẹ́nìkan nu yín tẹ́rù ọlọ́run bá wa ní a ah, ẹni tá a lọ bá tó sì gbà wá dáadáa báyìí sọ́nà ló tún yẹ ká já padà sọ̀n kí n kúkú lọ sọ fún pé ń a. Ah, ìwọ ọlọ́lọ́ dá so eléyìí bá sọ á pè fún ọ. torí ẹ ọ̀daràn náà mara rẹ lọ́daràn ẹni tó pè lọ́daràn tíjọ ọ̀sẹ̀lẹ̀ yìí retí kí ni ń bọ̀ lẹ́rù ebi ń sọ dáadáa ní lọ sọ fún eléyìí jẹ́ bá akramakumullah tẹ́lẹ̀ ìbá yé wa ìwà eléyìí tó tó bá òun náà ni ńlá o òun náà lẹni tó gbé ìmánì tó gbé hàn onímọ̀gbọ́ ọlọ́ngbọ́ mọ̀gbọ́ àwọn màláíkà gbọ́ mọ̀gbọ́ àwọn tírà ọlọ́ngbọ́ mọ̀gbọ́ àwọn ọlọ́ngbọ́ rere àtàbúrú rẹ̀ ṣùgbọ́n àtòdìjẹ ọ̀rọ̀ yẹn ní bẹ́lẹ́mì rẹ̀ pé à ah, gbọ́lọ́ngbọ́ bá wọ́lọ́n ìbá ṣe sá fún sọnù ìbá ti takò lè má mú <laughs> bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ọ báwọn bá ń bẹ wọ́n yọjú bẹ́ẹ̀ lẹ́mi ẹlòmí ọmọ sọ tí ọmọ tí ọmọ tako pé kíni kíni kíni ń sọ tí ó ẹsẹ ẹgbọn màláìka màláìka bá òun rírì ni. ẹ àwọn tí rọ lọ bóòlù sì sọ̀kalẹ̀ gan èka ṣẹṣẹ bá ti pa kàgbá kámú fóònù kùránì ti wá. bẹ́ẹ̀ ni ọmọ fẹ̀mí ara rẹ sọ ẹ àwọn aránṣẹ́ ọlọ bóòlù ọ̀bọ sórí sínú kí o ṣe wọ́n ṣe wá mẹ́mi lágbolé wa pé ǹdí ránṣẹ́ ọlọ bó bá tí o tọ́ ẹ̀mí rẹ̀ ọmọ àtakùn tó ló ń gbàgbọ́ ọjọ́ kẹrin àbí kílẹ̀ pé wọ́n bá ń bẹ ní àwọn bàbá ńlá wa lọ́ọ̀lọ́ọ̀lọ́ omi ti kú tẹ́gbẹ̀rún ọdún kó o ṣe ti gbé wọn ti dé. àmọ́tá bá sọ pọ́jọ́ kẹrin wọn náà sọ Allahu Akbar ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ sì ń takò subhanallah. wọ́n sọ̀rọ̀ kádàrá ọlọ́run ti kọ́ gbogbo nǹkan kálẹ̀ pé ẹ dákun ẹ dákun ìkọkúkọ wọn kọ fúlù ẹ̀ bọ́ bá gbé wọn kọ nílé ah, gba kẹ́nìkan kọ̀ kankan fún mi ẹgbọ́rọ̀ sọ ti kọ́ ti pẹ́. so gbogbo orú àwọn àtakò tí bá ti ń bẹ́lẹ̀ mi wá sí ń tá a lá gbàgbọ́ mùnáfìkì ńlá kẹfẹ́rì nù. àwọn ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa fi hàn wá kíkẹ́ wọn máa bẹnu sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà. àwọn gangan irú wọn ní bẹ́láyà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wà mọ́sálásí pẹ̀lú àwọn mùsùlùmí tí Ramadan bá dé àwọn náà ṣe siyam pẹ̀lú àwọn mùsùlùmí táwọn mùsùlùmí bá ń lọ hajj àwọn náà tẹ̀lé wọn ṣùgbọ́n àwọn ọ̀gbọ́n náà wọ́n bá gbọ́. irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ tiwa náà lónìí pápá àwùjọ Nàìjíríà àwùjọ Áfíríkà ẹni tó ló ń ṣe Islam tuntun ṣẹbọ ẹni tó ló ń ṣe Islam tuntun ṣawo ẹni tó ló ń ṣe Islam tó tún wá jẹ́ pé tó ń bẹ nínú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn kí ni wọ́n fẹ́ pe lẹ́yìn munafiki ni munafiki gidi olóòsè islam ó tẹ̀ tún láàfáà ní ọmọ akéwù kí ló tún ló tún ọdẹ di ọ̀fọ̀ mùnátìkì burúkú ó tún ju káfíìrì lọ dáhùn wọn wá wí tán ni wọn bu ọ wọn ò bu ọ nǹkan tó ṣe ni wọn lọ tẹnu lẹ ìsinsin bọ ọwọ ni wọn bu ọ ọdà kò burú ẹni tó bá fẹ́ tẹnu lẹ ọdẹnu lẹ àsọǹkà àsọǹsẹyàn ṣe ibi ọlọ tẹnu lẹ fáwọn ẹni ìsinsin bọ yóò burú tó bá balẹ̀ ọ nǹkan bẹ disaster ni wọn wá ní òun

tẹ́sí ìgbà yẹn ṣe mùnáfìkì ṣé ìsìláàmù náà ló mú máa rí mẹ́lẹ̀ wá máa gbé mi ẹ̀sọ́ mókè eléyìí bá ń jẹ ẹ̀sọ́ ọ̀nà atẹ́gùn ẹ lọ sọ eléyìí ẹlòmíì ò dékòrí nítorí pé wọ́n pé òkun lẹ́sọ̀ sí ọgbẹ́ kò lọ ọjà láàmú tí wọ́n máa lọ rà lẹ́kọ̀ọ́ bóòlù tó wá jẹ́ mùnáfìkì mùnáfìkì o tún ju kèfèrí lọ nítorí pọ̀ǹtàn wa jẹ ọwọ́ amọ́síláṣí àmọ́ rò pé mùsùlùmí ni ọ́ tí a máa ń sọ pé àwọn kèfèrí àwọn kèfèrí àti àfi ti yín kọ́ torí pé a rí ọmọ́síláṣí pẹ̀lú wa tó múnáfìkì ni torí de ilé ìka ké sára kí ló gbé pamọ́ sínú ilé rẹ dẹ́rù ń bọ̀ kí pé kíyàwó gan rí a ṣe alukurani tí mo ń kà ìyàwó mi ò sì gbọdọ̀ rí kó rí dáadáa mọ́ wọn náà tún gbé kọ́ kánà ọ́. àná ah, eléyìí abẹnugbọ̀ngbọ̀n ní òkín abẹnugbọ̀ngbọ̀n òǹjogún ẹ̀ lọ́dọ̀ bàbá òun múnáfìkì ni ọ́ torí tẹ̀ bá ṣe múnáfìkì ó rí i pé bí ọwọ́ rẹ ti ṣe rí lọ́kàn rẹ náà rí bí òde rẹ ṣe rí ni kọ̀kọ̀ rẹ ó rí yàrá kan kí ló gbé kí ló gbé tí ń ìgbà tó ẹnìkan ni Ada máa ń pe allah na ká tún máa pe nǹkan míì nítorí pọ́lọ́ nìkan kó dilé ayé mú ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ kèfèrí iro burúkú torí délé irú àwọn kèfèrí ń pọ̀ láwùjọ wa lónìí àwọn máa wá mú kísáfù ni múnáfìkì lọ́pọ̀lọpọ̀ múnáfìkì onáǹpẹ̀ràn léyà tẹ̀rí tún fowó àwọn màlẹ́kà ni la labbaika wala sa'dik ó ní sóríire ó sì ṣe labbaika kankan nítorí pé ìsìláàmù náà dà torí de eléyìí ẹja kí ìsara ọ̀jà máa àwọn eléyìí lọ́nà sọ pé wọ́n máa bẹnu sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà alukurani sì ti fi hàn wá pé kèfèrí làwọn mùnàfíkì o ẹnikẹ́ni tó bá fi ìgbàgbọ́ hàn tá ìgbàgbọ́ ń bẹ́nu rẹ̀ kèfèrí ni kódà ó tún ju kèfèrí lọ ọlọ́ni wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin wọ́n bẹ́ẹ̀ nú àwọn èèyàn àwọn ẹni tí wọ́n máa jánu sọ wípé agbọ́lọ́ngbọ́ àtọ́jọ́ kan yìí ọlọ́ni àwọn eléyìí wọ́n èsè múmìnì wọ́n èsè múmìnì bí bá ti ṣe múmìnì kèfèrí nù ọlọ́ni ẹlẹ́dàá là ń bẹ̀ kọ́dà kù kọ́ mọ́ sí wa ń kèfèrí ọlọ́ni وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ولو بألي قلت في هوا إن القرآن على أقمله نبومي إكلا نساء كثيري لها منافقين ọlọ́run sì tún fi hàn pé inú ná iná náà ni wọ́n wọ̀ onibashiril munafiqina bi anna lahum adaban alima fún àwọn munafiki ní ìró ìbànújẹ́ wípé ìyà ẹlẹ́tẹ̀ eléro yọ jẹ wọn ọlọ́run sọ pé innal munafiqina fi darkil asfali minan nar walan tajida lahum nasira dájúdájú àwọn munafiki inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà òun ni wọ́n máa bẹ tó bá di kìyàmù ò ní rí alárànṣe kan fún wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó tún sọ ń bọ̀ mí wọn ni wa'ada Allahu al-munafiqina wal-munafiqati wal-kuffara nara jahannama khalidina fiha ọlọ́run ni a ti ṣe àdéhùn àdéhùn ìyà fáwọn munafiki lọ́kùnrin àti àwọn munafiki lóbìnrin wọ́n bẹ́ẹ̀ nù ọkùnrin wọ́n bẹ́ẹ̀ nù obìnrin náà bákan náà àwọn kèfèrí a ti ṣe àdéhùn ìyà fún wọn kí ni náà wọn náà ni wọ́n máa bẹ gbére kése ọlọ́run ọlọ́ni ya iyuhan nabi jahidil kufara wal munafiqin waghlud alayhim wa ma'wahum jahannam wa bi'sal masir ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam jẹ́ àwọn kèfèrí àtàwọn munafiki lógun kó o sì lé kókó má wọn ibùpadà sí wọn náà nínú jahannam ó burú jù ní ibùtí èèyàn padà sí ọlọ́mọ sì wá lọ́ọ́ máa ná ọlọ́ni yahlifuna billahi ma qalu walaqad qalu kalimatal kufr فكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا ọlọ́ni wọ́n máa fọlọ́n búra páwọn òwí gbólóhùn kèfèrí ọlọ́ni wọ́n máa fọlọ́n búra páwọn òwí gbólóhùn kèfèrí ọlọ́ni wọ́n sì ti sọ ọ̀dájú pé wọ́n ti sọ wọ́n ti sọ gbólóhùn sì ṣe kèfèrí wọ́n sì ti di kèfèrí lẹ́yìn ìgbà kan jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ọlọ́ni dákun mọ́ yàwá múnáfìkì tí múnáfìkì bá ti hùwà múnáfìkì yóò tún máa tó ọ wọ́n náà báyọ̀ fúnra rẹ kó ọ̀rọ̀ náà báyọ̀ láyé ń bì ó kú bó ṣe jàjà bọ́ lọ́dọ̀ ọlọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàm. ọlọ́run ọbẹ̀ wa tún fi hàn wá ó ní àwọn múnáfíkì wọn àbùkátà wá wí wọn àbùkátà àròyé wọn àròyé wọn ṣàǹfààní láti àtẹ́rìrò qad kafartum o o torí lẹ́yìn ìgbà gbàgbọ́. bẹ́ẹ̀ ni munafiki rí kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó ṣàánú wa àwọn àyà alukurani wọ́n fi hàn wa bó ti ṣe jẹ́ pé ayé munafiki ò ní da ọrùn rẹ̀ ò ní sùn wa àtúbọ̀tán wọn yóò burú jáì àti pé ìṣe munafiki tẹ̀rí yẹn ó ló burú jù nínú oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn fi ń ṣe kèfèrí sọ́lọ̀ iná lọ́fà ló fi jẹ́ pé àtúbọ̀tán wọn láyé àti lọ́la lòkè yá àmọ́ yóò burú jù nítorí pé àwọn ìṣe kèfèrí wọn tún lékèlè lórí tàwọn kèfèrí pàmbélé ìdí ni pé àwọn tún fi ẹ̀tàn jẹ kún tiwọn wọ́n fi rọ́ wọ́n fi kún tiwọn wọ́n fi hàn wá pé mùsùlùmí làwọn ṣùgbọ́n gbà tó ṣe pé pàápàá wọn kèfèrí ni wọ́n sílẹ̀yìn náà ti gbọ́ nípa ẹni tí ó kù ní ìsìn ó lè jẹ́ lè máàmù fáwọn èèyàn ládùúgbò ẹ̀yin ń sákàkà pé àbàbá ìmáàmù bàbá ìmáàmù sàláìsì ẹ̀ ń pè àwọn èèyàn jọ pé wọ́n ti sọ̀látùl jánásà sí bàbá ìmáàmù la wọ́n ti sọ̀látùl jánásà sí bàbá ìmáàmù la tán ìjọ́ kejì ìjọ́ kẹta ìjọ́ kẹrin làwọn kan bá dín ní wọ́n bá sọ wípé hàn àwọn lẹ́rù kan táwọn fẹ́ gbé nu léyìí ẹrù báwo gbogbo wọn sán sọmọ́dì irú aṣọ táwọn olóòṣà máa sán mọ́dì wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n lóru lórí ńgbà wọ́n fárí tán wọ́n fi rúnlẹ̀ láàrin orí àkàràmọ̀kọ́mọ́ba wọ́n láwọn lẹ́rù kan táwọn ẹrù báwo bàbá tiwa ìṣẹ̀lẹ̀bọ̀ àwọn ìṣẹ̀lẹ̀bọ̀ lẹ́yìn mùsùlùmí làwọn lẹ́yìn lẹ́ ń wí báwọn ọmọ ẹgbẹ́ àwọn bàbá yín tó kù àwọn ògì orí rẹ̀ subhanallah àìmáyé àìmáyé tí wọ́n ògì orí rẹ̀ omi ikú ó ti sọ fáwọn ọmọ kalẹ̀ pé kinní kan wà tí wọ́n máa bọ tó ń bá kú àwọn ọmọ aláwọn mùsùlùmí làwọn àwọn ẹyẹ burúkú kan bá ń dún lóru àtọ̀sán àwọn ẹyẹ lọ́padà lé àwọn máa ń lé nítorí pé bàbá èsè mùsùlùmí tẹ́lẹ̀ náà ẹlẹ́gbẹ́ òfò ni ẹlẹ́gbẹ́ awo bàbá yẹn nígbà ń ṣe ìsìláàmù ojú ayé ni apẹjúwe sátúnì àwọn ọmọ kan àtàwọn bàbá kan wọ́n ń jà sásìkò sọ̀lá ní mọ́tíláṣí nílùú kan sí àsìkò tó yẹ ṣe sọ̀láàtì là ń ṣe sọ̀láàtì yìí báyìí bàbá yìí ọba yarí lọ́ba ran rí àpò tí mo fi lélẹ̀ ọ̀hún iná wọn kọ ẹsẹ̀ bọ́ọ̀lù ni bàbá náà fi tọ́lọ̀ ran táàpù ibà ti kọjá báyìí wọ́n ti wọ́n fi àgádágodo sílẹ̀ kùn mọ́síláṣí àwọn ọmọ bá ti sọ fún wa àwọn olè sàṣẹ̀dàmì nítorí pé ọlọ́ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá a sí ni sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo bí rí bàbá ìbá lọ wọn sùn lọ́dọ̀ aṣíwájú kan sọ̀yẹ́ kápú aṣíwájú ẹ̀sìn ibẹ̀ náà ní tí wọ́n ń lérí ní ti ń lé ka ibẹ̀ sọ́kọ́lì ọ̀pá gbogbo àwọn ọmọ yìí ah, ẹ dákun torí tọlọ ọ̀rọ̀ sọ láti là ń sọ ike àsìkò tí wọ́n fẹ́ ká máa ṣe kò tí ì tò àsìkò rí ó tò ká tó ṣe ìwọ gẹ́gẹ́ bíi bàbá tí ẹ̀sìn mú láyà rẹ̀ ìwọ wá sọ pé kò gbọ́dọ̀ kọjá àsìkò báyìí torí wọ́n fi àgádágodo sí mọ́tíláṣí gẹ́gẹ́ bíi ẹrù tiẹ̀ àbí òye wa kí wọ́n bá bàtí mọ́tíláṣí gbé lọ fà á. ọwọ́ ń sọ fún ẹni tó lọ́fẹ́ tó sùn pé ẹ fi yé àwọn ọmọ ẹgbẹ́ sọ kó ní ọ̀pá gbogbo wọn. ṣé bàlá ẹ̀ka jìbìrì ìlú ìsàgó subhanallah ẹ ẹ irú ìsìláàmù ẹ lẹ bọ̀ wò ni munafiki burú ọ̀daràn nínú wọn pọ̀ láwọn àwùjọ adúpẹ́ fọlọ́ fún wọn ìdárò ẹ̀ wò lẹ́yìn ẹnìkan bá dán wò lẹ́yìn ọ̀dán dánù níbi táwọn èèyàn ti gbọ́ ìsìláàmù yédè tó ti gbọ́ yédè sẹ́mi kí wọ́n lè láyé pé kí ló ń sọ kí ló ń sọ ọpọlọ rẹ tí lọ sí fẹ́ sínú ọpọlọ rẹ bẹ́ẹ̀ bá lo gbogbo kí ní táwọn ọkọ̀ ká máa fi fi atẹ́gùn sí táyà kò lè ṣe eruku tí ń bẹ́ẹ̀ ní ọpọlọ ẹ lómi tí ọba jẹ́ bẹ́ẹ̀ olóòtú òburúkú ọ̀sán fún mùsùlùmí pẹ̀sẹ̀ kò ní ọ̀pá kẹsẹ̀ rí lélẹ́yìn bí wọ́n ní islam rẹ wà ọ̀daràn ẹtí lè gbọ́ pẹ̀lú rẹ̀ ó ṣeré lọ mọ́kà ó wá lọ gan eyín kan ọgàn mọ́nu àjí àbájí náà. akramakumullah so irú àwọn mùnáfíkì bá ọ̀nà wọn ti hàn ọ̀nà wọn ti hàn àbí àwọn eléégún ṣẹṣẹ gùn ẹnìkan tó wá tó wá tó wọn wọn wá lùlù sí ìbàdí ni wọn ń tàdíréke ni wọn ń tàdíréke olómọ ìrántí bàbá òní ah bàbá máa jó sọfún ekú bá dé òun wá fẹ́ òun fẹ́ sì rántí bàbá ni bó ṣe wá bóyí wọn wá rí ìmọ̀ká àti wọn dá ń pèlè ìmọ̀ká pé àjí pé àwọn àjí àwọn aláìsí gan jójú eégún tí ti jẹ àṣejù tí ti pọ̀ jù abẹ́rẹ́ rí nǹkan bẹ̀ nígbà táwọn mùnàfíkì bá ti wà ẹ̀yin tẹ̀ ń sẹ́sìn aláṣejù lẹ́jọ́ lójú àwọn olórí ibú. torí akramakumullah kákíyè sára kákíyè sára àwọn mùnàfíkì ìgbéraga tún máa wà fún wa. wọ́n máa sọ fún pé ẹ tọrọ àforíjì gbogbo tẹ̀ ń ṣe yí ọ̀dà kéjékéyìn ó látùmọ̀ tátọ́ dà tá ń bá sọ báwọn látùmọ̀ tá ti wọ́ ọ̀dà báyà tùmọ̀tà tiẹ̀ ni ò ní dáa nítawọn àti dá wa lójú mùnàfìkì tó yẹ pé ó yẹ kẹrù ọmọ àbà òní ó tún máa fọwọ́ sọ̀yà pé mímí kan ò ní mì ẹ mọ̀ pé àwọn sàhábà máa bẹ̀rù wọn lọ bá Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu sahibu sirri rasulillahi sallallahu alayhi wa sallam ẹni táwọn ẹbí korúkọ àwọn mùnàfìkì pamọ́ sí lọ́dọ̀ bí Umar ti ṣe tóbi tó ń tọ́ ń gbọ́ ọ̀nà kan àṣetọ́ni ò lè gbàbẹ̀ Umar tún bi Hudayfa pé dákun inú ìwé táwọn fi gbé pamẹ́ sí ọlọ́dọ̀ sí wọn kó kọ́ tèmi náà bẹ̀ pé mùnàfíkì ni mi Hudayfa ni wàláì kò sókọ yín bẹ́ẹ̀ àmọ́ ní sọ fẹ́ lómi ìmọ̀ látòní lọ ìní tó àti rí fẹ́ lómi ìmọ̀ látòní lọ torí kíkálukú lè sọ́ra subhanallah tẹ́lá sọ fún mùnàfíkì pé túbà pé kíta ni ó túbà àbọ̀ gbádùn aha torí ẹ̀ wọ́n ti ṣe bẹ́ẹ̀ lójú ayé ànábì sallallahu وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون الله بلا دعواني سما سوفما كوا كان بي أترى فريج فين مكملين wọ́n tún ṣe gbéraga pé kíni tani bí tani ó tọrọ kó tọrọ àforíjì fún tani ẹsẹ̀ ó gbára sí wọ́n máa subhanallah ọlọ́wọ́ àdìsọ́wọ́ ọ̀nà àlẹ́yìn astaghfarta lahum am lam tastaghfir lahum lan yaghfira allahu lahum inna allaha la yahdi alqawm alfasiqin. ọlọ́run ló ti dọ́gba ọba àtọrọ àforíjì fún wọn ọba àmọ́ tọrọ àforíjì fún wọn ọlọ́run ní foríjì wọn. torí pé ọlọ́run ifọ̀ náà mọ àwọn pọ̀ kì í. torí ẹ̀ ọ̀dọ́wọ́ wa jàmáà ọ̀dọ́wọ́ wa jàmáà ẹjọ́ wa náà ká kíyè sára ẹ rí gbogbo ọ̀rọ̀ yìí kò lè wúlò fẹ́ni kankan àfẹ́ni tí ò ti kú ẹni tí ò ti kú ló lè gbọ́ ló lè ṣàtúnṣe ẹni tí ò ti kú ló lè fura rí ibi tó náà ti ṣẹlọ ibi tó náà ti ń ṣàṣìṣe ó tètè ṣàtúnṣe torí pé ẹni tó bá ti lọ ó ti parí nù àbámà lọ́kàn àmọ́ wàá tá a ti kú ibi tá a kù díẹ̀ káàtó sí àtúnṣe nítorí kọ́lọ̀ wọn ba kó lè ba àjẹ́ ipe ọ̀ràn wa lọ́wọ́ àmànà iná là ń fi ń bẹ lọ́run wípé kọ́lọ́run máa fàṣìṣe wa hàn wá ká lè bá a rí túnṣe kìí ṣe nǹkan tó burú ni kí n ti máa ṣàṣìṣe bọ̀ àmì èyí tó burú ni kí n máa ṣiṣe láti ṣe kí n má jáwọ́ ń bẹ̀ nítorí pé àìjáwọ́ ń bẹ̀ ó túmọ̀ sí pé èèyàn ń pè fa burú oníkálukú tó bá sì gbọ́n rere lèèyàn máa ń pè wá sọ́dọ̀ ara rẹ̀ torí ẹ̀ ibi tí wọ́n bá ti mà pípé ọ̀rọ̀ tabọ̀ gbìyànjú láti ṣàtúnṣe ọlọ́run ẹlẹ́dàá wa aláforíjì ni torí pé téèyàn bá ti ṣàtúnṣe èèyàn máa ń di àtúnbí ni anabi sallallahu alayhi wa ó ní at-ta'ibu mina dhanbi kaman la dhanba lahu ẹnikẹ́ni tó bá ti lè túbá níbi ẹ̀ṣẹ̀ yóò dàbí pé kò sẹ́ lọ́ọ̀rì ọlọ́run foríjì yóò di pé kò sẹ́ṣẹ̀ kan lákọọ́lẹ̀ fún ma ọlọ́run ẹlẹ́dàá kó dákun kó foríjì gbogbo wa kó ràn wá lọ láti máa ṣe dáadáa àìdá ó kéré ní àbó ọlọ́run dákun gbà kúrò lọ́wọ́ wa lé wa jìnnà sí lé àìdá àtàbúrú náà jìnnà sáwa náà ọlọ́run dákun bá wa tún àwùjọ wa sí jẹ́ kí islam kó túbọ̀ ráyè jókòó láwùjọ wa àwọn ẹni tó ṣe pé islam ò wù wọn wọn èyí sì ṣe wọn ti ẹ̀ máa lé àwọn èèyàn jìnnà sí bá wa tún àwọn náà sí jẹ́ káwọn náà gba islam jẹ́ káwọn náà máa ṣe islam jẹ́ káwọn náà jẹ́ ẹni tí wọ́n máa pè yàn sẹ́sìn islam ọlọ́run ẹlẹ́dàá wa dákun rere ró gbogbo wa gbé àìdá àti aburú gbé jìnnà sí wa jẹ́ ọ́ dáa fún wa láyé jẹ́ ọ́ dáa fún wa lálùkìyàmù ọlọ́run bá wa fi àlùbáríkà sí sẹ̀ǹsì oníkálukú wa ọlọ́run dákun má jà táwọnà gbàsírí wa ní gbogbo àná má dá wa dá bùkátà wa káràntì nígbà tá à ń sọ̀rọ̀ nípa wa múnáfìkì aburú àti àìdá rẹ̀ eléyìí tó máa fi ṣèyàn láyé àti lọ́run káràntì pẹ́ nìkan bá rán dápé látara rẹ̀ láti láǹfààní àti ma gbogbo eléyìí báyìí àtàwọn nǹkan míì òun náà là nàbẹ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ní àwọn ìwà àti ẹ̀tọ́ eléyìí tó pọ̀ lórí wa tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa gẹ́gẹ́ bí mùsùlùmí kí ká máa pé fún un nínú rẹ̀ mà ní ká máa ṣe àsọ̀láàtù fún un torí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan àti àwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọ́lọ́run tó wá pa àwa mùsùlùmí láṣẹ ìdájọ́ ọmọlẹ́yìn rẹ̀ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa alihi wa sallam pé káwọn náà máa ṣe àsọ̀láàtì fún ká máa sálámà sí. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك, نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله